أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدا وقف ولن أتترى إكيك فما نبي محمد صلى الله عليه وسلم أنا بتسيقي هنا أني ọlọ́run rán sí wa tó sì jíṣẹ́ náà bọ́lọ́run ti rán látara ìní àánú fún àwa mùsùlùmí ìkẹ́ ìkẹ́kọ̀ọ́ ọmọ bá nẹ́bí náà kọ́ ọmọ bá wọn ara ilé ẹ̀kọ́ ọmọ bá wọn sọ ábà àtúgbọ́n dábí dáadáa tẹ̀lé ànẹ́bí tó fi jọ́ gbọ́ndà lè kíyàmù gbogbo àwọn olùkọ́ wa pátá ọlọ́run bá sábà ṣe dáadáa fún wọn àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo wa ọlọ́run dákun tó jáde musa ń bá wa ṣe fún wọn. ìwà náà tá à ń papọ̀ láàyè kọ́ برحمتك يا أرحم الراحمين pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a ó máa tẹ̀síwájú nínú tíra arba'una nawawiyya léyìí tí àwọn sàlàyé fúnra wa ní gbogbo yawmal ahad báyìí ní àwọn ọjọ́ mélòó kan sẹ́yìn tí a dánu dúró lórí ẹ̀ pẹ̀lú bó ṣe wà nínú ètò wa pé tí rọ̀mùdọ́nà bá ti dé a máa dánu dúró lórí ẹ̀ torí bí a bá kí ṣubú yìí tán báyìí ẹni tí ó bá sùn bí oorun ìṣẹ́jú mélòó kan ká má fi lè gbára lásìkò púpọ̀ ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run a ti tún wọlé padà síbẹ̀ láti èní náà lọ lẹ́yìn tí yóò máa wáyé ní gbogbo yawm al-ahad bí ọlọ́run kó ṣe ní ìrọ̀rùn fún wa. àdìsí tí a kà gbẹ̀yìn ní ìgbà náà òun náà ni àdìsí ẹlẹ́ẹ̀kọkànléní ogún eléyìí ti ń sọ fún wa nípa istikọ́mọ̀ kéèyàn ó dúró déédéé tí í ṣe ọ̀kan náà àdìsí àfàwà Abu Amri Sufyan bùnú Abdullah bó ti jẹ́ sí pé àwọn olùmọ̀ ní Abu Amrata ni wọ́lọ́n kó bá yọnu sí gbogbo wọn papọ̀ àṣàlà eléyìí nígbà yẹn wípé ó lóun lọ lè bá anabi sallallahu alaihi wasallam pé ká anabi sọ fún un gbólóhùn kan nínú Islam tó ṣe pé tóun bá ti gbọ́ gbólóhùn náà òun ò ní bi ẹlòmíì mọ́ ní nǹkan ká nípa rẹ̀ mọ́ kí lóò anábì sọ fún anábì ní kúl amantu billahi thumma istaqim sọ ipò ọgbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó o bá ti wá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ náà kò dúró déédéé lórí ìgbàgbọ́ rẹ̀ ẹ rí i pé ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tá anábì sọ fún yìí nígbà náà bá ti ṣàlàyé ẹ̀ pé gbígbàgbọ́ yẹn bá ti dúró déédéé oore tí ọlọ́run máa fún ẹ̀dá jù láyé tí fi gbádùn sẹ̀mí ayé òun náà ní kí gbàgbọ́ rẹ̀ dúró déédéé tígbàgbọ́ èèyàn bá ti dúró déédéé pẹ̀lú ọlọ́run èèyàn ní dààmú èyí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tí wọ́n ṣàfẹ́kù rẹ̀ lénìí kọ́dà àwọn náà máa ṣàfitì ara wọn gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ní tí wọ́n fi bàgbésí ara wọn jẹ́ lélẹ́yìí wọn á da fámìlì ara wọn rúra ẹ̀ látara kínni látara nígbà tí gbàgbọ́ wọn ò dúró déédéé gbogbo ìgbà ni wọ́n ta wọ́n lọ́fà gbogbo ìgbà ni fámìlì wọn lógún ìdílé máa bá wọn fínra um tíá rọbà tíá rọbà soro àti um fairly use soro ọ̀dọ̀ wọn náà ti máa rí gbogbo ẹ̀ tí wọ́n sì máa ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ rí láyé táwọn gbà wípé ó ti wà nù kádàrá Ọlọ́run pé yóò ṣẹlẹ̀ gbogbo bó bá ti ṣẹlẹ̀ yẹn wọn ó rí bí irun nínú fámìlì fi láàrin ọ̀rẹ́ tí gbogbo ó sì fi dàrú ṣùgbọ́n mùsùlùmí gidi yóò kó ìgbàgbọ́ yóò kó gbogbo àlámọ̀ rí ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ yóò kó lé ọlọ́run lọ́wọ́ níjọ́ téyí tó dùn mọ́ bá wá yóò dúpẹ́ fọlọ́run pé tọ́ alhamdulilah ìrẹ́ ọlọ́run tó ṣe mọ́jì ọba jẹ́ o níjọ́ téyí tó bá sì kù díẹ̀ kà tó náà bá tún dé yóò tún gbà yẹ pé tó ọlọ́run gbogbo ibi tó wù kó lè jẹ́ sábàbí ibi bó ṣe wá òun gbà pé nǹkan kan ò lágbára jù wọ ọlọ́run lọ wọ ọlọ́run ọba náà lọ lágbára lórí ohunkóhun mùsùlùmí ó gbà bẹ́ẹ̀ lẹ́ni tí gbàgbọ́ rẹ̀ bá dúró déédéé eléyìí lẹ́yìn òfin ní máa dààmú lẹ́yìn òfin ní máa wàhálà ara rẹ̀ ní gbogbo ara yóò fi ní dọ̀tá àyàn torí pé tí gbàgbọ́ rẹ̀ ọba ti dúró gbogbo aráyé ní ọ̀dọ̀ta ẹ̀ tó sì jẹ́ sí gbogbo àwọn tó sọ ọ̀dọ̀ta rẹ̀ yìí kò sẹ́nìkan tó lérò aburú sí nínú ìgbésí ayé ẹ̀. a rí i pé lọ́dọ̀ àwa ọmọ ilé kéwú ọ̀rọ̀ tá ànábì sọ yìí tá a bá wò ó bó ṣe kúrú mọ náà kàlámù náà ni ó máa jẹ́ ọ̀rọ̀ ni ó ti di àkọwàl arákùnrin sì ní káwọlán lòun ní káànábì sọ fún un ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ náà ni wípé nínú èdè kéwú eléyìí la máa ń pè ní alimajaz alimursal tó ṣe pé èèyàn sọ kẹ́límà kan yóò ní gbólóhùn kan lèèyàn ń sọ tó sì yẹ sí pọ́lọ̀ tí wọ́n sọ ń bẹ̀ yóò ti ju kẹ́límà ẹ̀yọ̀ kan lọ yóò ti ju kẹ́límà ẹ̀yọ̀ kan lọ gẹ́gẹ́ bí ká sọ wípé ní zikorul alijuzi wa iradatil kul ìgbà míì wọn a tún máa lò náà lè jẹ́ pé yóò wà náà tá ní zikirul kul wa iradal juzi èyàn dàpọ̀ odidi nǹkan tó yẹ pé ààbọ̀ bẹ̀rẹ̀ yẹn sì gbà lérò ìgbà míì ó sì dákọ ààbọ̀ ọ̀rọ̀ kó odidi rẹ̀ lèyàn gbà lérò bó ṣe rí náà nínú àdéhùn eléyìí tí a kà yìí tí a ti kà tẹ́lẹ̀ tá a kàn tún ń wa létí nípa ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àdéhùn tó yẹ ká bẹ̀rẹ̀ lénìí tó sì jẹ́ sí wípé a ti wọnú ẹ̀ náà ni àbátẹ̀ lè ṣàlàyé rẹ̀ tán òun ni àdéhùn ẹlẹ́ẹ̀kejìlélógún eléyìí ti ń sọ fún wa gẹ́gẹ́ bí àkọlé táwọn afáà fún kọ́lọ́n kọ́ wọn ládìísì yìí ni tó yẹ ká máa pè ní miftahul janna miftahul janna kọ́kọ́rọ́ àlìjanna ẹ wo nǹkan ẹ wo ẹ wo àkọlé dáadáa àkọlé tó lè ṣeni lójú kòkòrò pé ah miftahul janna kọ́kọ́rọ́ àlìjanna ah, èèyàn gbọ́dọ̀ gbìyànjú kéèyàn ní lọ́wọ́ ni torípa àgbà náà làmọ̀ yìí pé mẹ́wàá fẹ́ wọlé ìwà ti ní kọ́kọ́rọ́ kò sẹ́nì kankan kódà àwọn tí ò lẹ́sìn náà láwọn tó nígbàgbọ́ wípé iná bẹ àlìjẹ́nà bẹ wọn ò ní sọ̀rọ̀ iná káàánú àpé òun náà làwọn fẹ́ káwọn ò darí sí àlìjẹ́nà làwọn náà dà máa pé àwọn fẹ́ wọ̀ à ń bèlè ntàsí àtàwọn àmọ́ rírì bá àlìjẹ́nà ṣe rí bá ànábì ti ròyìn ẹ̀ wa. bí wọ́n dápọ̀ àlìjẹ́nà èèyàn gbọ́dọ̀ tara jù yí pé ilé tí mo fẹ́ darí sínú kọ́nà kó ṣe nírọ̀rùn fún wa. lẹ́yìn tó ṣe pé kò wá sí tó lè mú yàn darí bẹ́ẹ̀ iṣẹ́ ló lè mú yàn darí bẹ́ẹ̀ iṣẹ́ èèyàn òun náà ló lè mú èèyàn darí síbẹ̀ lẹ́yìn tẹ pé táànù ọlọ́run bá ti ṣáwájú mbẹ̀ iṣẹ́ téèyàn wá ṣe òun ni wàá tẹ̀lé eléyìí ni àdìsí tí wọ́n ń ṣàlàyé ẹ̀ fún wa òun náà làdìsí àfà wa abu abdullah jabir bono abdullah al-ansori kọlọmba wa yọnu sí wọn àdìsí náà lọ báyìí ani abi abdullah jabir bono abdullah al-ansori radiyallahu anhu. أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال أرأيت إذا صليت المقطوبات وصمت رمضان وأحللت الحلال وحرمت الحرام ولم أزد على ذلك شيئا أأدخل الجنة قال نعم يعني برا etí كلمة tó النبي kẹ́límà هنا ń يعني نعم òun kelman náàmúyẹn ó sì ti ṣe ìtìbáàtù gbogbo ọ̀rọ̀ tá à ń káwọ́ látòkè yìí pé ànábì náà ló fọwọ́ sí sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá a sọ fún wa pé ẹni tó gba àdìsí náà wà ní àmọ̀ baba bàbá abdullah tó kọ tiẹ̀ gangan máa jẹ́ jabir baba tiẹ̀ náà máa jẹ́ abdullah ẹ̀rí eléyìí ó jẹ́ ká yìí pé àkọ́kọ́ náà ká tó kó mẹ́yẹn inú àwọn àṣìṣe kan tí mo bẹ ní àwọn bòmíì nílẹ̀ yorùbá tí bàbá bá ń jẹ́ orúkọ kan tọmọdé bá wá bímọ tó bá ní orúkọ yín náà lòun fẹ́ sọ pé ah ah títí kù ọgbọ́dọ̀ súnkọ mi ìwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn àìláìgbọ́ yé tó ẹ̀sìn ni ìtẹ́sìn bá ti yéèyàn àwọn sọ̀hábà tá a fẹ́ máa jọun nìwọ̀nyí wọ́n so kọ bàbá wọn tó yẹ pé bàbá ò sì ní tì kú kódà àárínú èdè rẹ pé yóò tún sọ orúkọ ara rẹ orúkọ ara rẹ gangan yóò tún sọ Muhammad lòun náà yẹ pé Muhammad ọmọ rẹ náà máa jẹ Muhammad tó wá wọn àwọn àni èyí wọn lẹ́nu pọ̀ wá sọ yìí pé ẹni tó sọ orúkọ bàbá rẹ níbi kí wọn sọ orúkọ yẹn náà ń túmọ̀ èyí wọn ò sì túmọ̀ sí wípé mímá ti wá sọ orúkọ yẹn òun ni wàá jẹ sábàbí téèyàn jáde láyé eléwọn ò lè jẹ sábàbí ẹ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn nínú àwọn tí ò nídìí fi múlẹ̀ tó tọ́ nínú òfin ẹ̀sìn ni wọn mọ̀ pé ẹ má sọ orúkọ ńgbà tó wọn ò tí ì kú àṣẹfẹ́ pa wọn ni eléyìí ò ìsọ orúkọ èèyàn ò pé kéèyàn jáde láyé. bàbá yìí wá ní orúkọ bàbá rẹ̀ náà ní Abdullah tí òun náà tún bímọ tó sì sọ ní abdullah kọlọm bá wa yọnu sọba náà ó jẹ aráàlú madina ara àwọn tí wọn gbà nábì lálejò nílùú madina ni. ó ní anna rajulan sa'ala rasulallah sallallahu alayhi wa sallam olókùnrin kan béèrè ńjọ́ kan ó wá bá nábì wá béèrè béèrè lọ́dọ̀ lọ́dọ̀ jùsọ Ọlọ́run jọ náà sallallahu alayhi wa sallam àwọn kan náà àwọn àfáà ni ọkùnrin tó wá béèrè béèrè yìí wọn ní òun náà ni Nu'man bùnú Qawqal Nu'man bùnú Qawqal wọ́n lóun lẹ́ni tó wá béèrè béèrè náà ìjọ náà kọ́lọ̀ ń kọ́ bá wa yọ nísì gẹ́gẹ́ bá àwọn afáàkàn ti sọ. òun ni wọ́n sọ fún anabi pé ìrẹ́ anabi tóun wá béèrè ni wípé àrò àìta ìdá solaytul maktubat ìrẹ́ anabi ó rí tẹ́mi bá ti kí àwọn ìrun tó jẹ́ ọ̀ranyàn gẹ́gẹ́ bá wa náà sì mọ̀ wípé ìrun ọ̀ranyàn náà ni irú ìta kí tán nísìnyí tá a mọ̀ sí sọ̀láàtò lùfájìrì tá àwọn tó máa ń pè ní sọ̀láàtò ṣubú tóun sì tún kú dóòr ìrìn tá a mọ̀ sí ìrun àyílà bákan náà tóun tún kí sọ̀láàtò asùr ìrun ilé tá a náà máa ń pè ní àlàásárì bákan náà tóun sì tún kí sọ̀láàtò lùmọ́gìrìbì tá a máa ń pè ní sọ̀láàtò lùmọ́gìrìbì àwọn àìrìnmẹ́yà ní mọ́gàríbì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrun atáàmọ̀ sí ìrun abórùnwọ̀ bákan náà tóun sì tún kí sọ̀látò ìṣá tá a mà sí ìrun alẹ́ dáàrí pé wákàtí márààrún ti pé tóun bá ti kí àwọn wákàtí márààrún yìí tán wàsúùtù Ramadan bákan náà oṣù Ramadan la ẹsẹ parí tóun sì gba àwẹ̀ Ramadan bákan náà wá àhàlálítò àlàálà tí wọ́n sì sọ fún un pé nǹkan yìí ẹ̀tọ́ ni ẹ máa jẹ eléyìí ẹ̀tọ́ ni ẹ máa mú eléyìí ẹ̀tọ́ ni ẹ máa ṣe é eléyìí ẹ̀tọ́ ni nínú ọ̀rọ̀ òun ni ẹ máa jẹ ọmọ jáde lẹ́nu yín gbogbo àwọn kan tó wá jẹ́ ẹ̀tọ́ tí wọ́n sọ yìí ìtumọ̀ rẹ̀ ni wípé òun ń ṣe é ní o wá haram tó lè haram tí wọ́n sọ fún wa pé eléyìí èèwọ̀ ni tóun sì gbìyànjú láti jìnnà sí gbogbo èyí tó jẹ́ èèwọ̀ ni yálà nínú ọ̀rọ̀ ni nínú ṣe ni nínú jíjẹ ni nínú mímu ni tóun sí àwọn nǹkan wọ̀nyí léèwọ̀ tóun ò débẹ̀ wàlàm azìrì àlàdáàlì kàṣe àn ìyìn wá fi nǹkan kan lékún ju eléyìí náà lọ ẹnu àwọn nǹkan tí ń ṣe náà ni mo máa ń kírun ọ̀ràn àyàn mo máa ń gba àwẹ̀ ọ̀ràn àyàn tí wọ́n bá ti lẹ́tọ̀ọ́ ní nǹkan yìí òun lèmi máa ń ṣe gbogbo tó bá tẹ́lẹ̀ ń ṣe ẹ́ rí i pé ó fìdí múlẹ̀ yìí pé ẹ̀tọ́ ni ká ṣe é tẹ́bá ti ní tí ìbá ti ṣe nǹkan kan àbí wọ́n sọ pé ká ṣe nǹkan kan máa eléyìí èmi ò ní ṣe o mo sì fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé nǹkan yẹn jẹ́ èèwọ̀ òun ni ò jẹ́ kí n ṣéhùn. ìyìn wá ní nábìlà kankan tí ìfi ń lékún ànábì sílẹ̀ tí n bá ń ṣe yìí náà a àdìkú lòlì jẹ́ ńná ṣé mo lè wà lè jẹ́ ńná látara eléyìí tí ń ṣe yìí. mọ́dà kọ́lá rasul anabi ní naam ntọ́ sọ ní náà ó ti lè gbé ọ àlìjẹ́nà sallallahu alayhi wa sallam ẹ wo nǹkan ẹ wo ìgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ sì wo ní ni wípé nítorí pinlẹ̀ ọ̀rọ̀ yìí ẹ látara kónkálukú náà ọmọ wa yẹ ara rẹ̀ wò kó o máa ẹgzámì ara rẹ̀ ń gbogbo ògbà wípé ní tí ń ṣe yìí tí má tiẹ̀ kú sórí ẹ̀ tí mo lè wà lìjẹ́ náà ara ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tó yẹ ká kọ́ mbẹ́ nìyẹn kónkálukú náà kọ́ máa yẹra ẹ̀ wò pé ní tí mo wà tí mò ń ṣe lọ́wọ́ yìí tó lè gbé mi wà lìjẹ́ náà kónkálukú náà ọmọ àfi ọ ara rẹ̀ kó káwọn àáfàá ọmọ àmà nǹkan tóun ń ṣe lọ́kànkán ni àti níkọ̀kọ̀ ẹ dákun ṣẹlẹ̀ yìí yorùbá ní òkú ẹ farapamọ́ fẹ́ni tí ó wẹ̀ ẹ́ àbí fẹ́ni tí ó sìn tí a gbé ẹ dákun ẹni tó fẹ́ wẹ̀ mí wọn ẹ dákun ẹni kò díjú rẹ̀ <laughs> ó ti kú ọmọ tí ń lọ mọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá fẹ́ kó wọn rà lìjẹ́ ńnà èyí fara pamọ́ fáwọn àfà lórí àlámọ̀rí ọ̀rọ̀ ìgbésí ayé yẹn pàápàá jùlọ eléyìí tó lè mú yẹn rí ìbínú ọlọ́run wájú ọlọ́run bákan náà èyí téèyàn sì ń ṣe náà téèyàn rò wípé tọ̀ ọjọ́ dáadáa náà yóò tún béèrè béèrè lórí ẹ̀ lọ́dọ̀ àwọn àfà ìpẹ́ dákun eléyìí tá à ń ṣe yìí ṣé àti máa kó sínú tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ o ṣé ká tẹ̀ra mẹ́lẹ̀ yìí ṣé ká máa ṣe é lọ tó lè jọ ntọ́lọ̀ ń gbà lọ́wọ́ wa ẹ̀wù gan ntẹ́lẹ̀ ntarakùnrin yìí lọ lè béèrè ni àníṣe ìdá ànábì ntẹ́mi máa ṣe ni o èmi èé sì lè ṣe jù bẹ́ẹ̀ lọ o kí ni kátì máa ṣe ìmọ̀ ọ̀ràn àyàn ìmọ̀ kì í ààwẹ̀ ọ̀ràn àyàn ìmọ̀ gbà á tí bá sì ti ń ṣe nǹkan kan tí mo tẹra wọn tí ń ṣe gbogbo gbà mo gbọ́ pé ẹ̀tọ́ ni nǹkan yẹn gbogbo tó bá ti wá jẹ́ tọ́hún náà lèmi máa ń ṣe yálà nínú ọ̀rọ̀ ni yálà nínú ìwọṣọ ni yálà nínú kéèyàn máa fi àwọn ìṣesí kan láàrin àwọn èèyàn ni tẹ́wádìí tí ń sẹ́ àwọn ìṣesí kan ẹ̀sìn mọ̀ pé ní hmm, mo béèrè lórí ọ̀sìnlẹ́tọ̀ ni nínú àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn ni tí bá ti ń ṣe òun ẹ̀sìn mọ̀ pé wọ́n sọ pé kí ni o ẹ̀tọ́ ni. bẹ́ẹ̀ náà ni èyí tó jẹ́ èèwọ̀ tí n bá ti mọ̀ pé èèwọ̀ ni èmi náà èdè díẹ̀ ó lè jẹ́ nu jíjẹ ó lè jẹ́ nu múmu ó sì lè jẹ́ nu ọ̀rọ̀ sísọ kódà ó sì lè jẹ́ nu àwọn àṣesí kan pẹ̀pẹ́ láàrin àwùjọ òun ò kì í ṣe bẹ́ẹ̀ àmọ́ wáyé lónìí lóríṣiríṣi ẹlòmíì iṣẹ́ tí ń ṣe gangan gangan aráàmù ni iṣẹ́ tí ń ṣe kí ni jẹun kò sì ní béèrè kí la fẹ́ sọ lónìí nísìnyí lórí àwọn tó jẹ sí pé ìdí tí wọ́n ti ń jẹ tí wọ́n ti ń mu òun lórí owó èlé wọn ò ní wulẹ̀ wádìí irú àwọn eléyìí ti mọ̀ pé àwọn fẹ́ wádìí jẹ náà ntẹ́lómi fi ń jẹ tí fi ń mu lónìí owó ọtí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àràmù nínú sàràsìlámù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan mi ti sìlámù ní kò ẹ wá wò ó ẹwọ ẹni tóun fẹ́ wà àdìjẹ náà ní ti ń ṣe nǹkan tó tún dáa ní o ó tún wà lọ lè béèrè lọ́dọ̀ ànábì kútọ dákun ànábì tẹ́lẹ̀ ilé ìgbé mi wà àdìjẹ náà o ànábì sì fìdí ẹ̀ múlẹ̀ fún pé tó lè gbé wà àdìjẹ náà kí náà la fẹ́ sọ nípa ara àwọn tó yẹ pé iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ń ṣe iṣẹ́ tí ọmọ ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn wọ̀nyí ṣètọ́ni ó tiẹ̀ tún di wọ́n lẹ́mìí kò ní lè jẹ́ ká béèrè kò ní lè jẹ́ ká béèrè àwọn náà tún máa rí ara ẹgbẹ́ àtọ́wá lọ béèrè nísìnyí tí wọ́n mọ̀ sọ fún ọ àwùjọbìlà àwùjọbìlà níbo ló tó fẹ́ rí nígbà tó rí àràmù tó jẹ níbo ló tó fẹ́ rà láàlì subhanallah gbogbo oríṣiríṣi àwọn nǹkan tí ṣètò ni ọmọ gbèsè wọn lẹ́mìí tí wọ́n mọ̀ sọ jáde lẹ́nu ògùn lélẹ́yìí lẹ́yìn tó sì jẹ́ sí pé Islam faramọ́ gbogbo àwọn nǹkan tó bá yẹ sí pé ó lè múni rí bínú Ọlọ́run ó lè mẹ́jẹ yan láti Jánnà ó yẹ kéèyàn ó tètè jìnnà sí i pàápàá jùlọ kéèyàn ó tètè ṣàtúnṣe lórí ẹ̀ kẹ́rù tó bọ́ eré kọjú tó lọ́mọ́ni lọ́wọ́ nínú àwọn ẹ̀kọ́ tá a lè nínú àdìsí yìí ìyẹn ọ̀kan níbẹ̀ bákan náà nínú ẹ̀ ó jẹ́ ká pàtàkì pé àwọn nǹkan tí ọba àlekè ọlá tí máa fi yọ́nú sí ẹrú láyé òun náà ní yẹn nínú àwọn àtúntẹ tó ń nínú àdìsí yìí nìyẹn nítorí àti yẹn ni èèyàn mójútó kán alábẹ́sọ lónìí lórí àwọn mùsùlùmí ti ṣe pé wọ́n bọ́lá fún un tó jẹ́ èèní ju tó jẹ́ ọ̀ranyàn lọ kódà ẹlòmíín bọ́lá fún èyí tó jẹ́ bídíà àdádálẹ̀ tara rẹ̀ ó bọ́lá fún ju èyí tó jẹ́ èyí tó jẹ́ ọ̀ranyàn gan lọ ká tó tún wà sọ pé súnà òun ló fi làákàyè ẹ̀rọ tó sọ ọ́ dẹ̀sìn yóò sì bọ́lá fún ju èyí tó jẹ́ èyí tí ọlọ́run sọ pé dandan ẹ gbọ́dọ̀ sí lọ. ẹja mu lápẹjúwe láwọn bí àwọn àsìkò kan sẹ́yìn ọ̀rọ̀ tí mò ń sọ yìí nísìnyí ká tún wá wo ibi tí yóò ti tún gbogbo dé lẹ́mìí àwọn èèyàn ọ̀rọ̀ tí mò ń sọ yìí tábàbù kéré yóò ti lé ní ọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún títún tó mọ́ bí sọ yìí. ọ̀kan àwọn sísá ńjọ́ kan wọ́n wá béèrè béèrè lọ́wọ́ mi pé ẹ dákun gan tiẹ̀ ń wí ìgbà náà ẹsẹ̀ jáde lé ti bó ṣe pé bìsín náà náà ọmọlé kéwú náà ni wá o. wọ́n á béèrè lọ́wọ́ mi jọ́nà ìpẹ́ ẹ dákun sí ààwẹ̀ Ramadan ẹ dákun sí nǹkan mìíràn bẹ́ẹ̀ tẹ́yàn lè fi rọ́pò rẹ̀ ni jàmá ọjọ́ lójú pẹ̀lú ìṣesí kan tó rí lọ́dọ̀ ẹnìkan tóun ti fọkàn sí gẹ́gẹ́ bíi pé òun fojú sí páàpáà náà ni àwọn àáfàá ṣeun ṣéwù àwọn àáfàá tóun jẹ́ ọ̀kan náà àwọn àfóhùn wírìdì Tìjàní àlẹ́ńtà sọ̀yìnjọ́ náà ó ló ń sọ fún òun wípé wọ́n ń gbààwẹ̀ òun fi pípa ara rẹ nì ó ní kéde pé wọ́n sọ fún òun òun rí ti ń jẹun báyìí lòun wọ́n ń jẹun àjọkà nínú àwẹ̀ mọ́lá wa àti ẹ̀gbọ́n tó yẹ kóbìnrin bá ní àwọn ọmọ béèrè pé bóyá àbẹ wà ní píríọ̀dù tí ẹ lè gbà àwẹ̀ ni ó ní wọ́n sọ fún òun pé òun tòun o sọ̀dá tó lè fà á ti ti gbé ààwẹ̀ tòun jẹ̀mọ́ sọlátùlù fàtí ti ń sọ yìí wọn ò ṣe lójú ayé ànẹ́bì sọlátùlù fàtí wọn à ṣe lójú ayé ànẹ́bì bèlè táwa sọ yìí pé ànẹ́bì sọ ọlá kan tó wà fún èyí tá ànẹ́bì sọ ọlá tó wà fún pé wàhálà máa ṣàlàyé ìfúnra fúngbà tí ọ̀rọ̀ ká sọ sọlátù fún ànẹ́bì nígbà táyà náà sọ kalẹ̀ ànẹ́bì sọ ọdún àṣàlátì tí wọ́n mọ̀ sí fún un ànẹ́bì sojú kòkòrò bọ́lọ̀ ti sàlùbáríkà fára ànẹ́bì wa Ibrahim irú àlùbáríkà tí ń bẹ ń bẹ ọlọ́run ní owó náà ẹ máa tọrọ ẹ̀fẹ́ mi náà sọláàtì jẹ́ ànábì tọ́ka sí òun lélẹ́yìí òun ní sọláàtì Ibrahimiyya ṣùgbọ́n àwọn sọláàtì lùfàtì ni tùjí náà ni ogun àwọn eléyìí ànábì ò tọ́ka sí àwọn eléyìí o àwọn eléyìí ọ̀lẹ́rìí inú ẹ̀sìn o pé àwọn afẹ́sẹ̀ sọláàtì lùfàtì níbi pààyàn ni ká máa ṣe ká tó wá sọ wípé kẹ́nìkan wá yanu ẹ̀ pọ́ngálà kọ́mọ wa sọ wípé ọlọ́lá ju gbogbo tí ń bẹ nú àlùkùránì lọ èmi náà fi ti ara mi gbélé iná lẹ́nu àfa àkàntì nídàkọ rẹ̀ kódà késẹ́ẹ̀tì ń bẹ lórí sẹ́ẹ̀tì mi dì sí i tó bá nu ara rẹ̀ sọ pé sọ̀látù lè fàátì ọlọ́lá ju gbogbo tí ń sọ́ra ti mẹ́nu àlùkùránì lọ àfi sọ́ọ̀tù lè fàátì ànìkan lọ́lá jù lọ ọba kú parí ẹ̀ náà kọ́kọ́ lọ́lá ju sọ́ọ̀tù lè fàátì àná lọ ẹ wò gan-an níbi ìṣesí nínú eléyìí tó sọ nínú ọ̀rọ̀ tó jẹ́ àràmù tí èsè tọ́ ni jẹ̀mọ́ tó ń wá ó sọ déwọ̀ fún rẹ̀ kọ́ sọ déwọ̀ fún rẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tó yẹ kó máa jáde lẹ́nu yẹn nìyẹn irú ẹ̀ náà lèyí tá à ń bá bọ̀ tá a fi wọlé síbẹ̀ lẹ́ni tóun náà sọ sọ̀rọ̀ àti fàtí tóun náà lọ ṣe déédéé kéèyàn gbáwẹ̀ àwọn sẹ́wù wọn kan ti bù fún wọn pé tó bá ti ṣe sọ̀rọ̀ àti fàtí kan ó ti ṣe déédéé ààwẹ̀ èèyàn lè máa jẹun lọ lọ́sàn-án ààwẹ̀ jẹ̀mọ́ gbogbo irú àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ọba mu tí ṣètọ́ni ṣe lọ́sọ̀ fáwọn èèyàn ni o káwọn ọmọ jẹ kan tí wọn máa gba bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn tí wọn bá rí bẹ́ẹ̀ torí ìdí eléyìí nínú nǹkan tí Ọlọ́run bá ọlá fẹ́ jù tí retí lọ́dọ̀ wa ẹni pé níta nẹ́bí fìdí ẹ̀ múlẹ̀ nìyẹn fún anábì pé nítòsí jẹ́tọ́ òun gbà pẹ́tọ́ ni lọ́dọ̀ ọlọ́run pé kó ti yẹ kéèyàn gbégbèsè ayé leléyìí òun gbà bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ sóhun lè rálì jẹ́nà látara eléyìí ah ànábì ni náà ó lè rálì jẹ́nà sẹ́ńtòun náà wá gbé àwọn bídíà tiẹ̀ tóun náà fi ń ṣe déédéé ọ̀ràn àyàn tóun náà lè béèrè irú béèrè lọ́dọ̀ àwọn àbá àbí kò tiẹ̀ òun náà tiẹ̀ ti fúnra rẹ̀ ní ánsà lórí ẹ̀ torí kó ti fúnra rẹ̀ ní ìdáhùn lórí ẹ̀ náà ló jẹ́ kóun náà máa ṣe tí ń ṣe lọ kódà ẹ̀ tún rí tuntun mú bá tí wàá báwọn èèyàn tọ́lá ẹni tí ń gbààwẹ̀ tuntun sọ pé èyí lọ́lẹ̀ jẹun ìwọ ń gbààwẹ̀ ààwẹ̀ kí ló ń gbà ṣètọ́ni ló tún jọ sọ fún bẹ́ẹ̀ kó tó máa sọ báwọn èèyàn kó tó máa pèpè sójú ọ̀nà ìbàjẹ́ ṣùgbọ́n wọn náà tí wọn náà bá wá dúró déédéé lórí gbàgbọ́ rẹ tó dúró déédéé lórí kọ́ ọmọ wáyé ìmọ̀ ẹ̀sìn lọ́nà tó ọwọ́ bá ìwọ náà nírú abalẹ̀ eléyìí torí ìdí eléyìí ọ̀ràn àyàn àìfọwọ́ kékeré mú un yẹpẹrẹ mú un gbogbo oru náfìlà tó kù kéèyàn fẹ́ máa ṣe kọ́lẹ̀ eléyìí tó tún jẹ́ súnà téèyàn fẹ́ máa ṣe gan èèyàn gbọ́dọ̀ jókòó abala abìkan nìyẹn abala gbogbo àwọn tààjù dí gbogbo máa lọ ò fi tààjù dí fi pa ẹ̀tọ́ tọ́ yẹ fún ọkọ rẹ nínú ilé yóò fi ọkùnrin náà lọ àfipá ẹ̀tọ́ tọ́ yẹ fún ìyàwó rẹ̀ àfipá là látara bẹ́ẹ̀ ìyàwó sọkọ ọkọ míì náà sọ ìyàwó donísìnà níbi kíni níbi tó jẹ́ ẹ̀tọ́ tọ́ fún ìyàwó tí ọkọ rẹ tí fún eléyìí ni nínú tá a lè fi sínú ọ̀ràn yẹn ni tó yẹ kọ́kọ́ ó ṣe àbí tó yẹ kíyàwó ṣe nínú eléyìí náà nínú aburú tẹ́lẹ̀ náà tó ń bí jáde ẹ rí ẹlòmíì yóò lòun lọ tààjù di night àbẹ́lòmíì náà nínú ilé ara ẹ̀ náà ni ó ti jòkó lẹ́ẹ̀pọ̀ òun ṣàdúrà látago mẹ́wàá àárọ̀ àtago mẹ́wàá alẹ́ nígbà wọn wá di bí aago márùn-ún lásùbọ̀ àti ń yóò wá parí ẹ̀ yóò wá lóun fẹ́ sùn jẹ̀mọ́ yóò lóun fẹ́ sùn ọ̀nà méjì ní máa wá lọ́dọ̀ ẹlòmíì omi náà sọ pé òun ọ̀ka sùn wa tó tó tó máa lọ lè sùn báyìí nísìnyí ọ̀dà aago méjìlá tóun bá ọ̀dà aago mẹ́wàá kóun tó jí tó tóun bá tún jí láago mẹ́wàá òun tún bẹ̀rẹ̀ àdúrà òun padà tó bá tún wá bẹ̀rẹ̀ àdúrà òun náà padà ó tún daago márùn rọ̀lẹ́ náà kó tuntun parí ẹ̀ zúrà tásírì nígbà tó bá kí márùn rọ̀lẹ́ náà tuntun kí òun náà papọ̀ jẹ̀mọ́ tí ń sọ yìí àwọn nǹkan tá a mọ̀ ní o a mọ̀ dáadáa àwọn oríṣiríṣi àwọn àdúrà mi bẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ aago mẹ́wàá alẹ́ ni ó bẹ̀rẹ̀ bí aago márùn-ún dájí ní òtò parí kódà ẹlòmíì ó ṣe mí dìde dé aago mẹ́fà ìdájí dèdè gbàtàn tí ń kírun àṣọ àwọn kò ní dìde lórí kò bá parí kó tó wá kírun tiẹ̀ òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí tí ọba àmú nínú eléyìí lè máa yẹ ẹlòmíì lẹ́ni tí bá ń gbọ́ kó sọ sí wà bẹ́ẹ̀ ibi tó rìn mọ́ ni. àwa mọ̀ pọ̀ wà bẹ́ẹ̀ àwọn èèyàn sì ń ṣe bẹ́ẹ̀. ẹlòmíì sì ni òun ó lọ ní bó bá dé ni ó wàá padà wá sùn òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí kò bá mu kákìyèsí gbogbo tó bá ti jẹ́ ọ̀ràn èèyàn òun ló gbọ́dọ̀ máa wà ní priority òun la gbọ́dọ̀ máa fún ní ọlá tó wa a rí bẹ́ẹ̀ náà ni gbogbo ń tọ́jẹ́ máa láàmàrí ọ̀rọ̀ gbèsè ayé wa a gbọ́dọ̀ máa béèrè lórí ẹ̀ pé ṣé ìtí mo fẹ́ ṣe yìí o ṣé kò tako bọ́lọ̀ ti fẹ́ ẹ̀rí gbogbo ń táwọn sún nípa àlámọ̀rí ọ̀rọ̀ gbèsè ayé tó pọ̀ ni ẹ̀rí àti tí àwọn kankan tó ti pẹ́ níbí ìgbàgbọ́ bó lè yẹn ṣe níyàwó irú ìyàwó wo lè yẹn fẹ́ bó lè ṣe lọ́kọ irú ọkọ wo lè fẹ́ irú ìgbésẹ̀ wo lè máa gbé téèyàn máa fi níyẹn máa fi di ẹni tí ń di ẹ̀tọ́ yẹn pé eléyìí ìyàwó mi ni eléyìí ẹni tí dọ́kọ mi ni kí láwọn àgbẹ̀sẹ̀ tí yẹn gbé kí wọn la fẹ́ sọ lónìí lórí ẹni tó yẹ pé ní kámpọ́ọ̀sì náà wọn ti dọ́kọ ara wọn wọn wà dọ́kọ àtìyàwó ọdún mẹ́ta àbí àwọn ọlọ́dún kan mi ń bẹ̀rẹ̀ pé tí wọ́n ti jọ gbé pọ̀ lọ́dún kan yẹn tí wọ́n bá ti parí ọdún kan yẹn ìgbéyàwó túká lọ́dún kan náà nù èyí tẹ́ wá rí lọ́dún kan àwọn ìbò lẹ́fẹ́ fi sí kí lẹ́fẹ́ pè wúrọ̀ àwọn nǹkan wọ̀nyí nǹkan tó jẹ́ ẹ̀tọ́ wọ́n sì sọ di aré wọ́n sì sọ di àwàdà kódà a gbọ́ àwọn míì débi pé ń tún ṣẹlẹ̀ náà àwọn kámpọ́ọ̀sì míì débi pé ọjọ́ tí wọ́n bá nígbà yẹn wọ́n ti mọ̀ wọ́n ní tọkọ-tìyàwó bí tọkọ-tìyàwó ni wọ́n máa ṣe tí wọ́n máa mọ̀ pé eléyìí àyàwó lágbájá ni ìyàwó lágbájá lélẹ́yìí tí ó sì dé ọ̀dọ̀ àwọn òbí tó bí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ìgbéyàwó nu sẹ̀rá islam òpó kan tó ṣe pàtàkì ni tí ò yẹ ká fọwọ́ fúyẹ́ mu tí ò yẹ ká fọwọ́ yẹpẹrẹ mu. tó ní àwọn májẹ̀mú tó rọ̀ máa tó sì jẹ́ sí wípé nù nǹkan tọ́lọ́wọ́ bá àlékè ọlá tó torí ẹ̀ dá wa wá sáyé pé ọ̀nà tá a máa fi ṣẹ́kù lórílẹ̀ nínú ọ̀nà náà ní ló kákan náà nísìnyí ẹ tún jẹ́ ká wo bẹ̀ náà lé ní oríṣiríṣi nǹkan ló wọlé síbẹ̀ oríṣiríṣi ìmọ̀ràn ní wá látọwọ́ ṣèitán sọ́dọ̀ àwọn tí wọ́n ń pera wọn lálágbára ayé pé àní lórí ibi tá a sọ yẹn ẹ jẹ́ ká kọ́ ọmọ bíbí ànídìí ẹ̀ mọ́ ọkùnrin àtọkùnrin ni ká máa fẹ́ra wọn nísìn obìnrin àtobìnrin ni ká máa fẹ́ra wọn sẹ́mi pé ó ti wà legalize lọ́pọ̀lọpọ̀ àwọn kọ́ńtì mi lé ní nísìn débi pé ní àwọn kọ́ńtì tá à ń sọ yìí táwọn àfáà bá gbé wáàsí ìta tí wọ́n ń ṣe wáàsí lórí ẹ̀ àfáà mi lè lẹ̀wọ̀n lórí ẹ̀ torí pé wọ́n sọ wípé ráìtì àwọn ni wọ́n ń fẹnu kàn yẹn ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lé ní ọlọ́run ò tíì ọlọ́run ò pé kọ́ wà legalize lórílẹ̀‐èdè tiwa tá a wà á máa sọ̀rọ̀ lórí ẹ̀ bó tilẹ̀ jẹ́ sí wípé ká máa bẹ lọ́run náà ni pẹ̀lú ìwòye àwọn àfa àwọn ọ̀jọ̀gbọ́n torí pé tá a bá wo gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ tọ́lọ́wọ́n ọ̀fẹ́ ibi tá a ti máa bá ọ̀pọ̀lọpọ̀ pàdé níbi iléèwé táwọn ọmọ ń lọ ni. eléyìí yóò yí àwọn tó bá wà ní tó bá jẹ́ education yóò yí wọn púpọ̀ àwọn tó bá yẹ pé education ni wọ́n ṣe dáǹsọ yóò yí wọn pọ̀ torí pé n ti ń jẹ́ curriculum àwọn ti ń jẹ́ àwọn syllabus ni wọ́n máa lò ní school yóò máa forí sọ pé bó la fẹ́ káwọn ọmọ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ yìí ó jẹ́ lọ́jọ́ lánàá bí ṣe rí náà nù bó la fẹ́ ká jẹ́ lọ́jọ́ ọ̀la òun ẹ̀ gbé kalẹ̀ kí ni kọ́ máa kọ́ bí ṣe rí abẹ́ ẹ̀kọ́ ẹ máa kọ́ wọn ní nǹkan ẹ máa kọ́ wọn ní nǹkan báyìí níbẹ̀ náà wọ́n ti máa mú àwọn oríṣiríṣi nǹkan ẹ máa àwọn oríṣiríṣi àwọn ìwé tí wọ́n ṣe jáde nísìnyí náà gbogbo àwọn nǹkan ìwé tọmọ ń kà tọmọ náà rí wípé ọkùnrin àtọkùnrin wọn ń kọ síbẹ̀ pọ́kùnrin àtọkùnrin lè fẹ́ra wọn obìnrin àtobìnrin lè fẹ́ra wọn kúkúrú àwọn nǹkan wọn yẹn nígbà wọn ti rí wípé ẹ gbà ni àá sì mọ̀nà táwọn máa fi jẹ́ máa fi gbà wọ́n máa ṣe fíìmù ẹ̀ jáde ẹ máa wọ àwọn fíìmù ẹ̀ owó oríṣiríṣi gbogbo ẹ̀ ní kwáyé fíìmù ẹ̀ ti pọ̀ jáàntì rẹ̀ rẹ̀ táwọn yẹn ń wò abẹ́lẹ́ bàtà alá nínú àánú ẹ̀ ọlọ́mọṣá làwa níbi aburú eléyìí torí gbogbo ẹ̀ náà bí ń bẹ nu èyí táwọn náà lè sọ pé àwọn nígbàgbọ́ sí tí í ṣe àwọn ìwé tọ́lọ́run fi rán ni ṣáájú ọlọ́run sọ tó ṣẹlẹ̀ fáwọn tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níjọ́ kínní àná ọlọ́run sọ tó ṣẹlẹ̀ sí wọn bí àwọn ìjọ lútù ọlọ́run sọ tóun fi pa wọn rẹ́ tọkùnrin àtọkùnrin ń fẹ́ra wọn gbogbo àwọn nǹkan wọn nígbà tí yẹn wá mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run sọ báwa náà nínú alukur'an láàyè tọ́pọ̀ kọ̀pọ̀ nínú àwọn súrà tọ́lọ́run ti máa sọ̀tàn ànábì ọlọ́run tí ń sọ aburú tí òun sọ̀tàn ànábì nù ànábì lùtù mẹ́ torí kábílẹ̀ mọ kẹ́ni kábílẹ̀ mọ aburú tó ṣẹlẹ̀ ń jọ́nà bó ṣe lágbára tó kábílẹ̀ mọ kẹ́ni yàtọ̀ lọ́sùn fi jẹ wọ́n látara gbogbo àwọn nǹkan wọ̀nyí ntọ́ jẹ́ àwọn èèwọ̀ àwọn èèwọ̀ kéèyàn má dé díẹ̀ ẹni tí ó lọ́kọ ó gbọ́dọ̀ mọ̀ pé òun ètò alòlè fẹ́ obìnrin ẹgbẹ́ òun ọkùnrin náà lòun ọ̀fẹ́ ẹ tó náà níyàwó owó sọ wà lọlẹ fẹ́ ọkùnrin ẹgbẹ́ òun obìnrin náà ló yẹ kó wọn fẹ́ ara ti ń jẹ ẹ̀tọ́ òun nìyẹn torí di eléyìí ibi tá a ra dúró ma lẹ́ni nì tá a bá ní ká máa ṣàlàyé àwọn àǹtí bẹ́ńbẹ́ tọ́jẹ́tọ̀ tọ́jẹ́ ìwọ̀ wọ̀nyí nǹkan tó pọ̀ ni o tó sì ní òun ṣe papọ̀ máa láàmà yọ̀rọ̀ gbèsè ayé wa ṣùgbọ́n èyí tí ó ń kálukú wa tá a kíyèsí bẹ́ẹ̀ ni pé kémi náà lọ yẹra mi wò gẹ́gẹ́ bí sọ àbá bóun ti yẹra ẹ̀ wò tó lọ lè béèrè lọ́wọ́ àwọn àfa kúkálukú wa náà ká máa béèrè nípa àlámọ̀lẹ́ ọ̀rọ̀ gbèsè ayé wa torí àwọn àbá kan wa ní kátayé yanjú ẹ kátayé yanjú ẹ o torí pé bí tí wù kó rí ẹrí ní nǹkan bíi ànákọ́hún ni yìí tí ń rò láti jó ṣùgbọ́n tún wá sí mi lẹ́mìí lánàá ah, ah. nísìnyí àwa náà mọ̀ máa ń wò nísìnyí a ti mọ sọ̀tàn tó kọjá ogún ọdún sẹ́yìn ah. àwa náà a ti ń kó ọlọ́mọdé náà nù téèyàn bá ti mi lè sọ tán tó ti ń kọjá ọgbọ̀n ọdún sẹ́yìn kọ́dà àárín tí ń tó tó gójì ọdún lẹ́nu bá a ṣe kéré mọ̀ yìí náà táwa náà ti rántí tó tó gójì ọdún báyìí pé nǹkan bíi ogójì ọdún báyìí èèyàn náà ti ń dàgbà nù téèyàn bá ti rántí eléyìí kéèyàn náà mọ̀ wípé túláàsì àwọn kan táwọn náà lò lánàá wọn lọ òun kálukú náà wà á lọ òun kálukú náà kú mbẹ eléyìí náà ó ti tí kéèyàn máa rántí pé kí ló yẹ kí n ṣe o o èwo mo ti ṣe tó já torí njọ́ tí a bá ti sọ̀míìtì pépà wáìkì tá a parí fún supervisor tó bá ti fi lè fi kọ́kọ́rọ́ sẹ́kìn nílẹ́nu pín ó di mínísírì kan tí ó sì kẹ́ńtẹ́ sẹ́kìn ní o ó di mínísírì kan tó sì ìyẹn ni wípé njọ́ táwọn náà bá ti ṣe wẹ́ ló báyìí ẹ̀dá kẹjẹ ńlọ tún ṣe ó ti kárí o ó ti kárí kò sí àtúnṣe ń bẹ̀ mọ́ ṣùgbọ́n opportunity tọ́lọ́run fún wa tá a ti wà láyé yìí fún kálukú náà máa yẹra rẹ̀ wò ní gbogbo gbà gbígbó ní gbégbèsè ayé mi bó ní gbé tí ò ní bọ̀ lájẹ́ ọlá táyé àtọlá tàlíkìyámà abẹ́lẹ́ bàtà lánàá àánú ẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá àlekèrè àìsọ pé ní ya walladina amanu taqullaha wal tanzur nafsun ma qaddamat lighadi wattaqullaha innallaha khabiran bima ta'malun ẹ wú ọlọ́run yìí sọ̀rọ̀ lọ́nà ẹ páyà òun ọlọ́run ẹ bẹ̀rù wọn ọlọ́run kẹ́mi kọ̀ọ̀kan wá ronú sí i kí lòun tì síwájú dọ̀la ẹ̀rí ọ̀la máa wáyé pé ọ̀la Monday ọ̀la máa wáyé pẹ̀lú àsìkò tá à ń lò lọ́wọ́ yẹ pé tó padà àsìkò mi ò tó padà ṣẹlẹ̀ ọ̀la máa wáyé pé ọjọ́ ọ̀la wa èyí ń lè jósù ó lè jósù ó lè jọdún ó lè jù bẹ́ẹ̀ lọ èyí tó wá ju gbogbo ẹ̀ lọ́hùn lọ́la àlìkè àwọn ọlọ́dún gbogbo ń kálukú wá ní tàbá wá fi ṣe tá a pèsè kalẹ̀ lọ́la àwọn àwọn kálukú náà fún nírú ẹ̀ ẹni wọn sọ fún láti sìn pé múra ilé tó ń ṣe yìí mójútó gbèsè ayé rẹ̀ múra sẹ́kọ̀ọ́ tó bá dọ̀la wọn ó fún rìsọ́ọ̀tì ẹ̀ nígbà tá a ní òmúra níjọ́ kìnínní àná opportunity kan ló dé yìí nísìn ṣùgbọ́n nígbà tó ní tó o ká pé bó àyè náà orídìí eléyìí àwọ̀ ẹlòmíràn rọ́pò rẹ̀ bóyá o lè máa jáàsì stand yẹ àbí kò sì máa jẹ́sẹ́ kẹ́sì rẹ̀ kọ́ ọmọ bá kówèé lọ́wọ́ kí ló fà á nígbà tí òun náà ààyè ni ó lọ opportunity kó ṣiṣẹ́ fún ààyè ni kó máa kó lóde bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀la nígbà wọn sọ fún gbà náà ń sọ pàpọ̀ ẹ̀yìn ni ó lè jọ́kùnrin ó lè jóbìnrin ó lè jẹ́ Eh, ẹni tó ṣe wípé àwọn èèyàn ó ti wò pé ẹ kó ti ní nǹkan yẹn tipẹ́tipẹ́ àbẹ̀rẹ̀ òǹkọ́ lọ́nkọ́ mọ̀jà sábà máa burú o kó lọ́nkọ́ wa tún gbogbo wa ṣe kó fún wa lẹ́mìí bó lèèyàn ṣe gbọ́n tó jódodo téèyàn sì fi lò bẹ̀rẹ̀ àwọn ti ìyá alhamu rahman wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa asahabihi wa sallim assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.